رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم التائبون العابدون العابدون السائلون والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ما كان لنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا ولو كانوا أولي القربى من بعد ما وما كان استغفار إبراهيم لأبيه إلا أن موعدة وعدها إياه إلا أن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه العليم olóore jùlọ nínú tá a bá sọ́ọ̀tù àtàwùgbà ní ìyẹn náà ní kúrò aya ọgọ́rùn kan àti mẹ́tàlá níbi tí ọlọ́ọ̀bá dọ́gba ti ń ròyìn àwọn olùṣẹ́ṣẹ́ dáadáa. nínú àkọ́kọ́ nínú àwọn ìròyìn àwọn ẹni rí ni àtàdìbò ìmáàna alẹ́rí iná láwọn kẹsàn-án tó ta òbá àwọn tí wọ́n máa ń túbá lọ́pọ̀lọpọ̀ ọba ìyẹn ni pé nínú ìròyìn tábìlẹ̀ ìròyìn múmìnì nínú ìròyìn àwọn àfàhàbù masjid kuba òun ni pé àtàdìbò wọ́n máa ń yára tètè túbá wàtàwùbà làyà mi ìlà rújú ìlànà ọlọ́run ní العابدون هؤلاء العابدون طبعا يعني عابد بمعنى العابد كأن هذه الكلمة فوق مؤمن أو مسلم mụmin máa ń dàbí gbà pé àbí yẹn ojú mímì muslim lọ torí pé al ya wà ángel maqam òun lẹni tó gbà wípé ọlọ́run lọ́lọ́run bí gbà wípé kò ní èròǹgbà kan lórí àṣẹ ọlọ́run bá rẹ̀ tàbá lọ́pọ̀lọpọ̀ Muhammad nípa àyè tó ga ó máa ń lo abidu fún ó máa lo ni yóò wá lo abidu fún ó ní subahana lẹ́rí àgbà. àbí ìmọ̀kọ tó ń báyìí bá nàbí fẹ́ lọ àyè kan tí ò sẹ́ni tó lé débẹ̀ àyè àfẹ́ tó bá lé ni o tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó bẹ̀ jẹ́ òṣèkọ́ lọ́nà sáyáyá torí pé màkàmù làbìdú màkàmù tẹ̀sílẹ̀ yìí àyè kan ní tẹ́yà máa ń dúpẹ́ àti sẹ́lẹ̀ fọlọ́ sotí ẹ̀ka bá wáyé ní nígbà fọlọ́ fẹ́ ròyìn àwọn ẹni rí kan bọ́ọ̀lù ti wọ́n ní wà ìbáàdò wà. láyé ní alùpàdé sọ fún anábìwá mọ́ alùpàdé sọ fún wa pé anabi ni wà á na awwalul àdìdì èmi là kọ́kọ́ ẹrú sìn ọlọ ìyẹn sẹni tó kọ́kọ́ gbà ìyẹn kọ́ mọ̀kọ́mù yẹn mọ̀kọ́mù tó ga púpọ̀ ni tàbá wo mú àwọn àkàr àwọn duwawu nàbàwíyà màsúrọ̀ àmọ̀ ẹ̀rí pàdé mọ̀ sábà ń lo abudu ó ní Allahumma inni astakhiruka bi ilmika wa astakdiruka bi qudratika innaka taqdir wala aqdir láyé mi ó ní Allahumma inni abdika wabna abdika wabna amatika nàfìyà ti yẹ ni àti àyẹ ó túmọ̀ pé yẹn rẹ́rẹ́ ẹlẹ́ fọlọ́ níbi ìpínlẹ̀ rẹ̀ nígbìn abudu gbogbo ala ti gbọ́ fẹ́sọ̀ ní abudu yìí kì í fẹ́ ẹrú tí ń pamí fọlọ́wọ́ rẹ̀ àmẹ́rù wo ni ẹrú tó gbọ́rọ̀ fọlọ́wọ́ rẹ̀ lẹ́nu alahamidu ẹrú tí ń dúpọ̀ afẹ́lọ́ asaihun òun lẹ́rú tó dẹ́ wípé ó máa ń sẹ́sùn lóru ṣé fi wàsáìhàt lábìtú wípé àkùránì ròyìn ọ̀rọ̀ pé ń tọ̀ lákọ̀ọ́kún náà ayé ìbìdí la wò. àwọn obìnrin tí wọ́n máa ń gbà wẹ̀ fọlọ́. ròyìn àwọn ìyàwó sáàjì hàn wọ́n máa ń gbààwẹ̀ lọ́pọ̀ gbà ajẹ́kọ̀bìnrin dáadáa tó bá jẹ àwọn ẹni rẹ òun náà máa ṣe kí ni o yóò máa gbààwẹ̀ fọlọ́ arọ́kẹ́rù ẹni tí máa tẹ́kọ̀ọ́ fọlọ́ asáàjì jù ìmáàna kúlọ̀ ààbò ìsìnfà sífàtò ẹ̀rù ìdíyà ẹni tó jẹ́rù ń ń ọba dà ń náà gbogbo kíní yìí tí ì pé àtàyà mòrò nàta bílẹ̀ yìí tí bẹ́ẹ̀ náà máa fi pè yẹn lọ síbi àwọn dáadáa tá a kàkà lẹ̀ yẹn ló wá bí wọ́n ròyìn yìí pé alahamiru nabil maru wọ́n jẹ́ ní tí mo ń kọ̀ fún yàn ẹ̀dá kan ò lè là lórí rẹ̀ tó fi máa pa àwọn yàn lákìyèsí alùpàpà níjẹ̀ yọ. ìlànà fún wa rí pé.

ẹni yóò segin ni o yóò mọ bẹ́ẹ̀ sísàlẹ̀sàlẹ̀ akọyẹ òbí kú o mẹ torí sẹ́yìn àsáré sẹni bẹ́ẹ̀ tó bá gbẹyẹ mọ wá kọlà mbẹmbẹ bá a ṣe pọ tó mọ o tó dúdú akẹta tó segin ni a tó ti bomi àárín pé kò ní segin ni kò ní dọ̀tí ẹni tó ti dọ̀tí lóṣù mọ́kànlá tá a fẹ́ fosù kan segin ni o tá a fẹ́ fi fọ́ sáà rò pé yóò gbà mí mọ́ lóbi ni kúntù xeyìrọ̀ ọ̀hún mẹ̀tí òkú ìdàtìlẹ̀ náà kéèyàn tó rí pé ẹni rẹ lòun òun ló jẹ́ yẹn kan tí ó máa pàwọn èèyàn látẹ̀ dáadáa tí ò bá ti ṣe yẹn kò tí ì dá tí ò bá ti ṣe yẹn kò dá rárá ìyẹn ni pé dáadáa wa ìjẹ́rìsìn ọlọ́run wa yóò jẹ́ pé àwọn ọmọ pààyàn láti pé eléyìí ló dá eléyìí ló dín ní eléyìí ló dá wàlá ha fòdú nàlẹ́ fòdú dọ̀lá àwọn tí wọ́n dẹ̀ ń sọ àlà ọlọ́run hàtù ìyẹn làwọn òfin ṣẹ̀ríà yàní àwọn òfin àwọn òfin ṣẹ̀ríà ìyẹn ṣe tí àlà tí gẹ́gẹ́ bá fà fún wa láti sọ níjà ìjọ wípé òun tá àti gbà mí yẹn múmi ni ń kiri lóòótọ́ ń lóòótọ́ tó di àmọ́ tọ́lọ̀ ọba dé wípé bọ́lọ̀ nǹkan ní ká pín ogún ní ìyóòlù yẹn wá o ìdíjú láti pín o náà pàdé. tó ẹ wá òkè kírun torí pé lá kò sí nínú kí ni òfin ọlọ́run àmọ́ tó bá ti dọ̀rọ̀ ogún àfilẹ̀ lẹ̀ náà kò ṣeé ṣe làlùkọ́ni tó fún anabu Muhammad ṣe yá ayé wà lẹ́ni nà ámẹ́nu díkùlù kẹsì. yá ayé wà lẹ́ni nà ámẹ́nu díkùlù kìsì rìbá. wàlá tẹ̀sẹ̀ ló máa fẹ́ sàyàn jẹ.

the same àṣẹ yẹn ló sọ fún ọkùnrin wípé ó wù wá fáǹkì fún máa tọ́ bẹ̀rẹ̀ fún nílẹ̀ nìta. fáǹkì fún máa tọ́ bẹ̀rẹ̀ fún nílẹ̀ nìta àwọn tá a fi ń jọra wọn yẹn ìyẹn ni wípé mọ̀njẹ́sìdà wáhìdà min ayatillah ka annahu yẹ́jì àbíkúlà. bẹ́ẹ̀ bá ti lè kọ́ àyà kan lọ́wọ́ alukur'an báyìí tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ sẹ́kìnnì lókọ̀.

bí ìgbà pé bá kọ orígun kan lórígun gírí o orígun gbàgbọ́ onímọ̀ kí òun òun mọ̀ gbà wẹ̀ òun mọ̀ yọ àmọ́ lọ hajj wọ́n ní àti hajj irun rẹ̀ rẹ̀ wọ́n ò ní ṣe ni o àlàyé pé ẹ mà àwọn ọ̀nà sọ̀rọ̀ tó bá ti lówó lọ hajj àmọ́ lọ́wọ́ mọ̀ kí òun òun mọ̀ àmọ́ ò àmọ́ àwọn táwọn ròyìn wọ̀nyí hafizuna li hududillah àárín pé nígbà tó pààrọ̀ parí ọ̀rọ̀ ogun ó ní wàtílíkà hududullah fàlẹ́. eléyìí lálẹ́ ọlọ́run ẹ má kọjá rẹ o àwọn tó kú lógún ni ẹ fún o àwọn tí ẹ má kọjá rẹ ẹ lè ti sàrà àfẹni tí ò kò sílẹ̀ sílẹ̀ àbákáwá rò pé ẹ̀ ẹ̀ ó ti wá rí iná ní ìyẹn ṣe fẹ́ṣirì lẹ́bí ní àyàmánu bí kúlẹ̀ ha lè ti fa ẹkún ní ròdùn gbogbo àwọn sábà nígbàgbọ́ lórí gbogbo rò yìí láti kíni o láti kalẹ̀ náà. Yeah. ما كان للنبي صلى الله عليه وسلم وطفى النبي عرف هذه نداء التشريف ìpèpè àpọ́nlé tó ga jùlọ ni ìpèpè kí mo pè é ìpèpè àpọ́nlé tó ga jùlọ ni ìyẹn ti pé ọba tó dá ànábì wa Muhammad ó ní kápá ànábì ló fẹ́ bá sọ̀rọ̀ àmọ́ àwọn ló fẹ́ sọ fún o tó fi é àrùn ìpèpè àbáfẹ́ bá àwọn ọmọ ogun sọ̀rọ̀ àwọn kọ́mándáǹtì ni ó pè é lọ́sí ẹ tó jẹ́ leader head yóò àrẹ́gẹ́ mi yóò àfa kọ́mandáǹtì group kọ̀ọ̀kan yóò àfún wọn láṣẹ yẹn ìyẹn ni pé táwọn bá ti lè má sẹ̀yẹ sẹ́ àwọn ọmọ ẹ̀ yóò ṣe kí ni wọ́n máa tẹ̀lé ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ ó wá pa nẹ́bọ̀ Muhammad ìgbà tó tún wá pè ó wá pè pẹ̀lú gbígbà pẹ́lẹ́ nìdáwó tẹ̀sírì nìdáwó nùhùwà ó wà ní mẹ́ká nàlẹ́ nàbí kò tọ́ fẹ́ ní tá n bá sọ̀rọ̀ ẹni tá a pè láti nàbí tó bá ní o nàlẹ́ Muhammad kí ni ó ṣe àmọ́ o nínú iyì bá a mọ̀ kọ́lọ́ pa ànábì lè é tó jẹ́ pé èmi ò láti ń lé táwa táwa lórí ilẹ̀ mẹ́fà ànábì lè ẹni tá a bà ẹni tá a sọ̀rọ̀ yẹn máa ń wúrò pé ẹ̀rín ìjẹ̀ tá ànábì lè tábà wa pọn lé a lè pọn tó bá tó dá nínú ọ̀nà tá a lè gbà pa ànábì lè ta tàlàyé fún ọ̀nà àkídà òní pé kúlàmà dúkìrọ̀ mọ́mù fọ́ọ̀mù àlè yìí gbogbo gbàkígbà kọ́ وكلما ذكر لك أحدا من سنته فاتبع بوبا كيف تبعت ما بعد السنة نبي غني كوسكني كوسلي هذه أعلى أعلى من التكريم والتشريف في يوم ما يلي صار ملك تجيب الله في كمي ọ̀gá rẹ aṣáájú rẹ sọ pé kó rẹ wọlé kíni kó máa tẹ̀lé táwọn wá sílé ìlọ́dọ̀ wa kò sí sápánlé wa tọ́lọ́ bá tó dáa kékeré ni ó pẹ́ láàrin àwọn anábì tó dá tó dá gbogbo àwọn anábì tó kù tó bá fẹ́ pè wọ́n kì í fà anábì pè wọ́n kì í ṣe kíni o. ìyá yà yà. ìyá yà ó ní ìlú náà ìlú wa. yà á ní ìlú àyùbá kọ̀ọ̀dé ìfẹ́ta ìlà. ẹ̀mí làásà kàbí pàtàkì kíni o. so ìyá yà á inni sọfẹ́yìntúkà lẹ́nàásì bírísà láti wábìkàlà tàbí pé nígbà tó wà pa nẹ́bọ̀ Muhammad kílówì yàánú rẹ̀ yàánú rẹ̀ ìbí bisalaamu ìyẹn náà tó tó ń bá wọn ta kàkálẹ̀ yẹn àwọn olùlọ azumi mina rusul wà á kọ́ lọ lọ́wọ́ yá isa bùnú mẹ́ríyàmà. máa wọ́n mú máa ká àgbà ìbùrọ̀ ìmù yẹ̀wù yíyá tó bá nù. Thank you ó kó àyè tó ọ̀nà mẹ́rin tó ti wá dàpọ̀ àmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ló fèrè sálà pẹ̀lú rẹ̀ ما كان محمد أبا أحد ولكن ولكن رسول الله محمد محمد رسول الله àyè tó ti dáàbò ànábì Muhammad ó ń fi rìsálà kún ni ó ṣe kí ni ó ń fi rìsálà kún wà má Muhammadu ìlà òkúlù ọ̀dùnkà láti ní ọ̀dùnlé ọ̀dùnlé bẹ́ẹ̀ ti máa bá nìyẹn ẹ wá wò láàyè ó wá ní mọ́kánẹ̀lì nẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn lágbára púpọ̀. torí pé ọ̀rọ̀ tó ní ṣe láàrin ànábọ̀ Muhammad àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó gbà tọ́gbẹ́ yìí àbútọ́lé wọ́n ní o bó ṣe dá ànábì ọlọ́run tó ìyẹn pé bó ṣe pàtàkì tó ju gbogbo yín lọ tó jẹ́ ní ẹ̀sà tó ju gbogbo yín lọ ànánu ànánu nígbàgbọ́ sí kí ni o kẹwàá bẹ́ẹ̀ fẹ́ máa wá foríjì fẹlẹ́bọ ayé sẹ́kùtìrú lẹ́nu mùsùlùkì àwọn afáàní ayé ìlú sọ fún wa pé àná àyú abdu àyí lẹ́nu mùsùlùkì kò tọ́ kéyìn sàdúrà fẹlẹ́bọ kan bẹ̀sàrìkì tó bá yẹ kú tó bá dégí ni o tó bá ti lè kú bẹ̀tí wọ́n àdúrà wọ́n la lè ṣe fún tó bá wà lórí ayé àdúrà kí ni o ìdáyà ọlọ́run pa ń sàmánà rẹ̀. tí o bá sì lálàáfíà ara aláǹfààní láti lọ dégínì o láti lọ bẹ lọ ọlọ́ọ̀ bá o bá fún lálàáfíà torí pé àìfún lálàáfíà ìwọ kọ́ ló ní o lè torí pé èèyàn yìí ṣe mùsùlùmí wọn ni kò mọ́ tàdúrà àlàáfíà ọlọ́ọ̀ bá fún lálàáfíà ẹ̀yin ò fún lálàáfíà kọ́ bá ń bá ń rẹ̀ ولو كانوا kódà tó bá jẹ́ wípé ẹlẹ́bọ yẹn ulul qurba sáwọn bá pè ní ulul qurba ó làwọn ìbátan tó súnmọ́ wa jùlọ àwọn kí ni ìbátan àbúrò bàbá ẹgbẹ́ bàbá ẹ máa wà Quran kò fẹ́ dákọ̀ àbútọ́lì ó wá ní kí ni ulul qurba tó ló mọ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ dákọ̀ ẹ̀.

wọn tí o bá yẹ kí pé máa làm yẹ kùn bí ṣìyàgàtìn áwò bí ṣìyàgàtìn lè nàbí àyẹ̀fàlà láyé dúdú láàdì àlàlà wọn tí o bá ti tọ́ fún ànábì ọlọ́run kò lè tọ́ fún mi nìkan kó ṣe báyìí àwọn kan bí wà tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fáwọn tí wọ́n dẹ́gẹ́ bókè wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wọn ṣe lẹ́tọ̀ọ́ fáwọn. ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fún láǹfààní kó ṣe kí ni o ó fẹ́ ìyàwó kó kọjá mélòó kó kọjá mẹ́rin. ìyẹn làwọn yóò wá bá wọn tẹ́lá wọn ni à àwọn kankan bẹ tó ṣe lẹ́kọ̀ọ́ fún tani kó wọn mọ̀ sí táwọn ò lè ṣe. wọ́n ní káàdì sọ̀tà ńlá kàmí dú àti sílẹ̀kọ̀ fún wọn nìkan yàtọ̀ sáà mọ̀mìnì fún ọgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́yàwó wọn lẹ́yìn wọn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ní pé àwọn ànábì ọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam ó mú gbàgbé àgbà yìí po àwọn ẹjọ́ mẹ́ta tí òun ṣèkí ni o tí òun ṣe mu báwo lè gbà yẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí bí nira yẹn ṣe tó ìlú adúlókè bí nira yẹn ṣe tó wọn yìí fàlà àfi ilẹ̀ fàṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ó wá rẹ̀ ní àní lọ kíní kan lónìí o <laughs> tọ́ba ti lè pè báyìí kò lẹ́sí kó ti lè gbá kó kò gbọ́dọ̀ kó tutù lórí iṣẹ́ ọlọ́run bá bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ bẹ̀rù ọ̀sán máa pé dé tó bá máa lọ báyìí máa lọ ni ọlọ́wà ni kò tọ́ àtàwọn tí wọ́n jó ìgbàgbọ́ òdodo kan ẹ eh, kọ́nà bó jẹ́ alásùnmọ́ àwọn jùlọ mẹ́mbà bí. mẹ́mbà rí máa sábà yíra náà láwọn lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn wípé ẹni yìí ẹni kí ni o ẹni náà ni bóyá ó ti hàn sí wa alágbèfẹ́ rìn ẹni náà ni ìyẹn ni wípé a sì ń jáde kó omi ìkẹ́ lórí èèyàn a máa ṣe sùúrù fún kí ó ṣe kí o. ó ní a ní tilẹ̀kùn túbá mẹ́yìn àtà ayọ̀ tí ẹ̀mí yóò dégé ní o tí ó fi débi tí ó fi débi gbogbo tí ò ní lè wí nìkan náà nígbà yẹn látọ̀rí pé tàbá yá ní anáwó tí kéde bá fara níyàn èèyàn lè bẹ́ lọ́n fún ẹ̀dígẹ́dẹ̀ ìyẹn pé ká bẹ́ lọ́n lé lórí bẹ́ẹ̀ kì í ṣe bá wà lọ pé iná sáàmì ó ta wọ̀ á sọ̀rọ̀ tí ò ti sùn èèyàn mi kà fún ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ kí láǹfààní ta òun ni hadith أخذ الإمام أحمد عن ابن عن ابن المسيب يعني محمد بن المسيب عن عدي أني حضرت أبا أن النبي لما حضرت أبا طالب الوفاة دخل عليه النبي نبقى أبو طالب ذكرني أمته دخل عليه النبي أنا ولده وعنده أبو جهل أبو جهل بني دكتور لبي أبو لبي أبو طالب وعبد الله بن بن بن أبي أمية عبد الله بن أبي أمية وأمبيه

وعبد الله بن أبي أمية يا أبا طالب أترغب عن ملة عبد المطلب ọlọ́run má jẹ́ kápó lórí ìlú ní òde ó tó ń tẹ́ ẹ̀gbọ́dọ̀ sọ́ra fún ọ àwọn èèyàn fẹ́ ṣe dáadáa o bẹ̀tẹ̀ orí àwọn alábàárin wọn ni wọ́n kó bá wọn lèyìn fi gbọ́dọ̀ máa sọ́ra fún bìtọ́nà ti sùn àwọn alábàáṣe ibú bí ọwọ́ àti ẹ̀la fẹ́ ṣe dáadáa àwọn tó lẹ̀ kọ́lẹ́jì yẹn pé ẹ̀fún olówó ẹ̀ ṣe fún wọn tẹ̀rọ sọ́n èèyàn ọlọ́run mọ́ fẹ́ kàdàrà kí yóò ṣe dáadáa gbàmí àmọ́ tẹ́ni gbogbo ajẹ́ sábà bí aburú bóde ṣe rí abúgbálẹ̀ kò tí sọ̀rọ̀ àbújá àti kí ni o àti abdullahi bin ali umayya olókòkò sọ̀rọ̀ pé àtẹ́gbà amílẹ̀tà abdulmọ̀tọ́lé pé ọ̀pọ̀ olórí ojú pọ̀nà bàbá bàbá rẹ̀ ní abdulmọ̀tọ́lé náà fàkọ́ọ̀lá bẹ́ẹ̀ làbútọ́lé mi sọ pé ana àlà amílẹ̀tà abdulmọ̀tọ́lé mò ń bẹ lórí ojú ọ̀nà Abdul Muttalib faqala nàbí la astaghfiranna laka ma lam anni anki. ìyẹn ni pé ànábì ò dákàn lórí ẹ̀ ànábì ò dákàn kò dákàn lórí rẹ̀ ó ti ń sọ fún bàbá ọkùnrin rẹ̀ wípé wọ́n máa wá foríjì fún yín tọ́lọ̀ ò bá sí kọ̀ fún mi ìyẹn ni pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ káyà yóò tó ṣe kí ni o kò tó sọ̀kalẹ̀ ńgbà báyà yóò sọ̀kalẹ̀ báyìí wọ́n fún pé má kánà lè nàbí yìí wàlẹ́dínà àmàlù na sẹ́tìfìrú ìlùmùsìlìkì ìyẹn ni pé àforíjì ihe ń tọrọ ọ̀hún má ṣe kíni o má ṣe má. ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́run bá sanú àwọn abàgbàlẹ̀ fún ìdáyà fún àfa wa àti afọ náà torí kó nífẹ̀ẹ́ anábọ̀ Muhammad kí àtọ̀ lọ́wọ́ kó máa bá ó nífẹ̀ẹ́ rẹ̀ jàmọ́ rẹ̀ lọ àmọ́ o ìfẹ́ yẹn láàyò láàyò ìlà òfin Islam wà láàyè mìíràn ẹ̀rù mi ní kọ́bìlà torí kọ́ lọ́ọ̀ ní ó dájọ́ sọfẹ́ wa ni à ah, ibi tí láwọn dáná owó sẹ́sìn sí káwá ó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ sí Islam ó gbọ́dọ̀ sí Islam kó lọ́ọ̀ tó gbogbo ayé rẹ̀ sí sọye so àdéhùn àdéhùn tó lọ́la fẹ́ àdéhùn Imam Ahmed ló kọjá de so àlè dìnnáyìn rẹ̀ àfáwá fẹ́ mú orin kan wá tí àfáwá kan alùsọ̀ wí ní tó nà kọ́tún tẹ̀sírì rẹ̀ ńlá kátó tẹ̀sírì kan àyà kan náà yà lùkọ̀án àwọ̀ kí ni irú àyè àwọn wo àwọn sálàfù lórí ẹ̀ bóòlù ọ̀sà àbẹ̀dẹ̀ tù á lè mọ̀ tó àwọn kí ni wo àwọn sàbẹ̀ so ìyẹn ni pé ọlọ́ọ̀bà dáadáa kàn fún àdàbọ̀ Muhammad láti wá àforíjì fúta ni o. so àwa ni bóòlù àti tó àlàyé pé innaka la tahdi man hababta walakinna laa yahdi man yasha'u ila siratin mustaqim náà àyà yẹn náà ọlọ́run fi ń bá nàbí wínú innaka la tahdi man ahbabta ọ̀ lẹ́sìn mọ́ná ẹni bá wù ọ́ ìyẹn ni mo ń yà wá lẹ́nu pé níjẹ́ lágbájọ́ na kò sí lọ́wọ́ wa la Muhammad nínú ẹgbàá wa ká asaw kan àmọ́ kí ni bi rẹ̀ ó lálàbíà bí ó lálàbíà wọn pé anal Qasim emi ni mò ń máa ni fi ilé yẹn lọ́wọ́ sọ ni kó o pín pé ìbáyìí ní o báyìí ní o àmẹ́ni tí ó fi lé yẹn lọ́wọ́ tí ó fẹsẹ̀ lé yẹn ọlọ́wọ́ bá dẹ́ta ni torí ibad gbogbo ẹ̀mí gbogbo ẹ̀ náà pátápátá láàrin yukọlibu ake fàṣà tó máa ń yí bó bá ti fẹ́. sọ ẹni tó wá ní kápá ẹ̀mí yẹn làǹgàdì wa ni tó bá rí bẹ́ẹ̀ ká máa bẹ́ẹ̀ lọ́sọ̀ Allahumma rí ọlọ́run ìyá mu kọ́lí bẹ̀rẹ̀ kúrú sábìtì kọ́lí bí aláàbí ni. àmọ́ yẹn ní kaba ọmọ mi ò gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ lọ́run ní kí ni o lórí ẹ̀ lórí pé a wá foríkì fẹ́lẹ́ bọ tí o bá lórí ni o tí o bá ti òun náà ká àdéhùn sàhìn

àbútọ́lìbì bẹ́ẹ̀ ló wọlé sọmọ yẹn náà lọ sí pẹ́ fàárọ̀dọ̀ alẹ́ ìlú islam bàtà nàbì kìsẹ́ anábì ṣe kíni o ó tún pèsè ní islam gbogbo kó ṣe kíni o mo ti pé àbútọ́lìbì sí ní islam ẹ̀ lọ́kọ́ lọ́wọ́ ló ní dáyà lọ́dọ̀ wàláàkìn nígbà tí ètò ọlọ́run ti kò kádà ọlọ́run ti kò lórí ọmọ yẹn bàtà nàbì arọ́dọ̀ islam sí fanazọ̀rọ̀ ilà àbí òun náà wo bàbá rẹ̀ bábùtọ́lìbì ṣe kí ni bàbá rẹ sọ bàbá rẹ ní ìtẹ́jú àbà kọ́sì tó bá wù ọ́ tẹ̀lé bàbá kọ́sì bẹ́ẹ̀ ni wọ́n ní anábì ní aṣáàdà àlá tẹ̀síàdà àlá ìlà ìlàlá onáda ìwí lámà kárajà mí ni ìdáhù rọ́sùlù rọ̀sọ̀lá nígbà tó ti sọ lọ́kì àtọ̀lọ́ lọ́kùn bàbá tó jáde kó lọ́rọ̀ ẹ̀ sáàmọ́ tó sọ ó ní alhamdulillah alẹ́dì ànkọ́dà òmìnira náà ọpẹ́ fọlọ́ ọba tó bá mi làákò nù náà. ajẹ́pẹ́sàkùn láàbì bá wí gbólóyè gbólóyè sáà pé ó ti là ìyẹn ní bí àwọn kan wà tí wọ́n kó fọ́ ọlọ́ọ̀bá dẹ́dà wọn ò jagun wọn ò gbà rẹ̀ wọn ò lé kíni wọn ò kírun wọn ò lé kíni wọn ò kírun àmọ́ torí bí wọ́n fẹ́ pọ̀ wọ́n ń kú lọ́wọ́ wọn ò tí ì kú wọ́n ti gba Islam tó báyìí nípa ni ẹ̀rẹ̀ ṣe ààrẹ ah, má dé sàn máa lè pàtàkì nǹkan lè ìyẹn ni pé yóò sì gbà so ìyẹn ni bá àbábí ṣe ṣe fún arákùnrin yẹn. روى ابن جرير عن سليمان بن زريدة عن أبي أن النبي صلى الله عليه وسلم لما قدم المكة أوتوا على ولد يشوف أبو طالب بن أبي إن بسنا دي واسي مكة ترى زكني تواسي مكة حتى رشم قبر حتى رشم القبر أنا دي واحد بعدي كان بيوري سعره كان نعم فجلس إليه فجاء فجعل يخاطب ثم قام مستعبرا فقلنا àmẹ́tí wọ́n bá sàárè yẹn sọ̀rọ̀ obìnrin ni ó ń sọ̀rọ̀ sàárè yẹn wàkúlù náà yà Rasulullah inna ra'ayna ma sana'tu àwọn sàbẹ̀ ni àárín òsì ọlọ́run tó ń ṣe kọ́ọ̀là inni ummi fa mo mo gbà yọ̀dá lọ́dọ̀ ọlọ́run kí lọ sí kíni o kí n lọ bẹ sàárè màmá òun fà á wọ́n fún mi ní yọ̀ǹda wọ́tà àgọ́tù mo wá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run pé jẹ́ wá foríjì fún fà á bà fún sókè ẹ fama rọ́ì mi Muhammad tó sunkún tó torí ẹ̀kú tó ìyẹn ní pé kò bá mọ́ láti máa sọ fáwọn èèyàn wa gbogbo tí yorùbá ti kó tètè sí ń sìn tí kú bá dé kó sé kí ni o wọ́n bá gbé màmú mọ́kà débi sàárè èèyàn kó sé kí ni o kò bá àti kéèyàn tètè tú bá ìyá akẹ́kọ̀ọ́ mẹ́kẹ́mẹ́ ìkẹ́kọ̀ọ́ lọ́nà kó máa bá kó lànà mi lọ ọbẹ̀ yìí o adébọ̀lọ̀ lè gini kò bá èbí yanu sọ́jà ẹgbẹ́ mọ́bí tí bàbá wà so ìyẹn ni pé ẹ ẹ mọ̀ wọ́rì àwọn àti fìdáwù á ọ̀rọ̀ ti dá ìdáhùn àtàbí bẹ́ẹ̀ ṣe yìí ni gbà lọ́wọ́ rẹ̀ òun yàrá àwọn fi ta ẹ wọ́n ti fi mẹ́jọ wọ́n ti days wọ́n ti one year yà nìyí yà so ìyẹn ní wípé ìdáhùn yìí àwọn àbá òrí nínú àkọọ́lẹ̀ gbà ṣe orí fún yẹn wọ́n á tó ìlú kan ní káwọn sàbí ọkàn sí láyé láyé lálá láyé láyé lálá láyé láyé lálá láti wá sáré lẹ. kò lè mú torí pé kò má láyọ̀ nfa ẹ̀mẹ́sùn ìmẹ̀nu à àwòkásà bá ti di ìmẹ̀nu àkáyè ìgbàgbọ́ kan ò lè tẹ̀yẹ̀ láǹfààní àádọ́ra wíkí ni tó ti ní tẹ́lẹ̀ àbẹ́yìí tó ti ṣiṣẹ́ lẹ́yìn yẹn kò sí abẹ́lẹ́ náà tó fàyẹ̀ lójú ọlọ́run ọlọ́run mọ́ṣáà وما كان استغفار ابراهيم لابيه وما كان kánà ọ̀ma kánà ìsìnkúrò Ibrahim lè àmì anẹ́kọ̀ọ́ Ibrahim alayhi salam alikọ́ni sọ́wọ́tò Mariam ibẹ̀ ló ti sàdé fún bàbá rẹ̀ nígbà tí Ibrahim sọ fún amẹ́tí sọ fún bàbá rẹ̀ pé yá àbẹ́tì kọ́ni ما لم يأتيك مثليه الصراط يا أبتي لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا كان للرحمن عصيا قال ربكم حتى أتي يا فإن Nígbà tí àlọ́ sọ̀rọ̀ ayé màrí ìsàlà fún sọ́n bàbá rẹ̀ pé bàbá mi ìmọ̀ká ti dé wá bá mi ọlọ́run ti sàánù mi. Ẹ má ṣe báyìí náà ẹ má tẹ̀lé ṣe ìtàn ẹni ẹ̀kọ́ ní mo ti bàbá rẹ̀ sọ pé yá ìmọ̀ràn mórí pé òun mórí kó fẹ́ bá wà sin àwọn òṣàwà yìí. Tọ́ọ̀ bá lè jáwọ́ ń lè ọjà dé àbí kí n lè ọ فأصدق ń wá àforíjì fún ẹ tó lọ́wọ́ bá mi bá láàánú ni. ìyá bàbá إنا براء منكم ومما تعبدون من لله كفرنا بكم وبدا إلا قول إبراهيم يا إبراهيم لأستغفرن لك kàdé sèpárì Ibrahim làbí ìwà pòlì ìdáná Ibrahim náà wà fún bàbá rẹ̀ ajẹ́rí bí àdéhùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní usuwa òun náà látẹ̀júwe ó ní ìyàtọ̀ tó fẹ́ kọ́ ṣe gẹ́gẹ́ bá àdéhùwà Ibrahim ṣe wá foríjì fún bàbá rẹ̀ lójó náà ò fẹ́ máa wá foríjì fún tani o fún ọkù rẹ̀ tó tọ́ ló fẹ́ máa wá foríjì fún tani o fún mọ̀mẹ́ sotie àmọ́ àdéhùwà Ibrahim alaihi salam nígbà tó ti rí pé pàlámà tàbí ìyànà èwo ni pé ah bàbá yìí ọ̀tá ọlọ́run ni kí mo pè é bàbá yìí kí láti ọ̀tá ọlọ́run ni sábàlúwà àmì ni ó ṣe kí ni ó fọ́ pápá ọ̀sẹ̀ tọ́ ibi tí ó dé yìí ibi tá a ti dúró mi làwọn afọ àǹsọ fún wa pé palamuna sàbẹ yìí ẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní wújà kan ẹ̀rí kan lábẹ́ mú bẹ́ẹ̀ kí ni wújà yẹn lànà kùmọ̀ àlà ìnsàn bìṣe ìn bìkúfúrin àwọn bìṣe àwọn bìmùṣe àwọn bìmùṣe. مش قوي إشراك حتى نقيم عليه الحجة آه نيسا بلا بدا كتيريني لا بدا يوني بدياني لا بدا يلبوني تجرى لكي هو نبي سي قوم حجة للوري ينبغي مو evidence بمكويا ntẹ́nse yìí ò da kìdí bá gbọ́dọ̀ ntẹ́nse yìí ò da kọ́ àtún wá rí ta convince àfa àwọn kan yẹn hàn sotí kákàmá gbọ́ pé ọ̀làbàdàn ti báyìí ọ̀rọ̀ tó làbàdàn ti báyìí kọ́ àlọ́ bá ń lé àwọn àlọ́ gbé tìrà bá pé tíra ni ẹjọ́ ọ̀sán kọ́nà àfáàní àní gbé tíra lásán lọ́ba àárí ta kà á kó kí ni ó yé torí pé tẹ́ ẹ bá kà á tẹ́ bá ní kó ta kà ó lè má gbọ́ yé ó lè sì tú ẹ wá wá gbogbo ọ̀nà tẹ́ ẹ ti rí pé tí ń tú yẹn ó yé tí ń tútú bá wá yé tó di ẹ wá tẹ́ ẹ bá ìwá ni mo rí àmọ́ àmì tẹ́ kí ni ó ń gbà kí lẹ́sẹ̀ lórí ìkọ́ ọmọ àfújà ẹ mọ́ ẹ́fídẹ́ǹsì lórí nìyẹn. وما كان الله وما كان الله معذبين حتى نبعث رسولا قل عن الجهل والمكانية بابا سبحانه العذر بالجهل èèyàn kan ìjọ kan ìran kan títà jẹ kí ni ó tàbí ló jẹ fún wọn kí ló jẹ tàbí ẹran tí wọn fẹ́ jẹ evidence ni wọn lórí àtàlù jẹ sí i. làwọn òjíṣẹ́ yẹn máa ń wá gbogbo ọ̀nà tí wọ́n fi gbà òjíṣẹ́ yẹn délẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n bá gbà wọ́n náà ànábì ó jẹ wọ́n á lé ó jẹ wọ́n á ti bá ó jẹ yóò sáré kó òṣèré lé òmùsẹ̀ yẹn lórí gbogbo torí pé jọba sábẹ́ sàlá mẹ́ka yàrá yàrá mẹ́ka yàrá ni àṣì yàrá ni kùrẹ́ṣì yàrá ni Abdul Muttalib yàrá ni Abdul Manaf ó pè wọ́n ni ó lè lọ́wọ́ kúrtù lakum tí wọ́n ní jabal ẹ gbà mí lódodo ẹni tó wọn sọ pé má jà bá bínú àlẹ́ yìí kẹ̀kẹ́ nípa ẹ̀kọ́ sí aa aa má lọ lọ́rọ̀ rẹ rí ó ní ìmì àṣà àmì rọ̀ṣúlù lọ́ọ̀yì lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà yàrá yìí àdáàbò ìṣẹ̀lẹ̀ ó ní mo kí ni lọ pé ìyá òjíṣẹ́ ọlọ́run ní mi sí i aa abúlé àwọn òkè kí ni a ní sọ yìí àlàáda jàmà àtàná pé n tó o ti torí ẹ̀kọ́ wájọ nìyẹn bẹ́ẹ̀ kí làbẹ́ mi fẹ́ ṣe ó fẹ́ mú ìkọ́nà ó kó mọ́ wá pè wọ́n kó mọ́ sọ fún wọn kó lè sàbẹ̀ sọ fún pé kébèrè ni wọn. abúláṣẹ adẹ́kọ̀ gbọ́ yé lómi ní sẹ́tò ní tóbi kó wá jọ nìyẹn tábàlàkà lọ́nu rẹ̀ lọ́hùn. ẹtìkẹ́tẹ̀ ó fi ń kárí yẹn ìyẹn ni tí àmẹ́tìjọ́ yọ pé ẹ bá lọ́wọ́ mi rí bó lẹ́ ṣe mẹ̀mí wọn ni àá làwọn bá sọ fún mi pé káàna rasulullahi sallallahu alaihi lólùfọkàntán láàrin gbogbo àlùmọ́ rẹ̀ kó tó ní fún wọn mọ̀ lánàbí ọlọ́run. yàní adẹ́rẹ́kẹ́sẹ̀ tó mú ó kọ wa ká tó sí mùsùlùmí ni wa kílẹ̀ bí wọ́n pẹ̀lú wa ìwà ìwà ó yẹ ìyẹn ní pé kọ yín náà ní Abdullahi àyàkùbá náà ìyẹn ní ni Abdullahi Abdullahi ó kọ yẹn mi ń kò dàbí sáà ṣiṣẹ́ tó kọ yẹn a gbọ́dọ̀ gbajúmọ̀ pẹ̀lú dáadáa ànábì gbajúmọ̀ yìí forty years kíláàsì forty years lójú alára rẹ̀ ọmọ rẹ̀ wọn ò mọ̀ sí nǹkan kan rí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kọjá gbogbo nǹkan ìfẹ́ tí òdàbò tọ́lì ló lè fi lẹ̀lẹ̀ ẹ̀dọ́ gbogbo nǹkan lè gbà ẹjọ́ fún mi bá ṣe àmọ́ ẹ̀ lè fara mi. torí ti káàdì wọn fi ìkọ̀tì yàrá aláàánú ni ó tún wá jẹ́ oníkì ó tún jẹ́ ẹni tó jẹ́ kí olùkọ́ kàtọ́ ọmọ dáadáa ni tóbi yẹn àwọn afáàní àní péyàn ní kékeré o títà kékeré o táàbì tẹ ẹ̀kọ́ máa fún jà lórí ẹ̀ torí pé fọláńgbà tàbá ìyá nà làwù ń gbọ́ ojú bàbá wọn ní gbà ń wọ́n fara ní òun òun náà kó wọn lọ́wọ́ táàbì kékeré o táàbì jù sínú ẹ táàbì jù sínú náà àjẹ́ yìí pé eléyìí إن إبراهيم إن إبراهيم لأواه نعم àwọn àbá àtúntò ní wọn nínú wáyà kan wà tọ́lọ́run ti sàdéhùn fádàgbé wa Ibrahim kó o forí ti bàbẹ́ ẹ ti gẹ́tẹ̀ ìwà yẹn sọ fún wa wípé ata falama tabayana la ana adu wulil tabara afin riwayatin lama mata tabayana la ana adu wulil la wa kana qala mujahid wa dhahab wa ghayru rahimahu Allah wa qala ubayd بن عمير وسعيد بن جبير أنه يتبرأ منه يوم القيامة حتى يبقى أباه أبا عليه السلام يوم وقبضته نعم lọ́wọ́ bàbá rẹ̀ títí tí òmìnira alẹ́ kí á mẹ́rin tò yẹn ni pé ó ń túmọ̀ sí tó bá dá lè kí á mọ̀ ọlọ́run yóò tún dínà ìkíni o yóò dínà àbẹ́ abẹ́ ìjọ tí láyà fún àmẹ́lú wàlẹ̀ àbẹ̀nú ìlà mẹ́rin àtàwọn àbá lè kọ́ lè fi sẹ́lẹ̀ àyàfẹ́ ní bá wá bá ọlọ́run pẹ̀lú kíni o ọkà mímọ́ sẹ́ẹ̀mù bàbá mi ni ànábì ọlọ́ kò ní sáǹfààní o sẹ́ẹ̀mù àwọn ọmọ mi ni lágbájá ni wọ́n kò ní sáǹfààní o àyà àfi náà bẹ lọ pẹ̀lú ẹ̀yọ abẹ́lú àná rẹ̀ ló bá ta ìdí wúlò fún aláyà sílẹ̀ kí á lọ sọ̀rọ̀ hàn kàlámù alhamdulilayi national láàyè láàyè láàyè láàyè láàyè